ju wípé nọ́fìlà tààrí ọ̀nà nọ́fìlà tààrí ọ̀nà ìmí wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti ẹ̀fẹ́ jọ tó fẹ́ súnmọ́ràn yàn tó jẹ́ palẹ̀ yàn padà ẹni tí ò bá láǹfààní àti yan rọ́kà àtàlùfájìrì tó bá di pé wọ́n kí ṣubú ìtàn ó lè dìde kó yàn tí ó bá láǹfààní àti yàn ní ẹ̀yìn bó ti kí ṣubú ẹ̀ tó bá di àsìkò tó kí dùhà àsìkò dùhà ó lè padà mú wá. Thank you ìyẹn ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé tí wọ́n bá ti gbérun dúró tá bá yan nọ́fìlà lọ́wọ́ kárí parí nọ́fìlà wa wọ́n ní wàhálà tòbó tó lọ àmọ̀dákó ẹ bá bàṣẹ yín jẹ́ o ti bẹ̀rẹ̀ ṣe olóore má bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí wọ́n bá ti lè gbérun dúró fàlà sọ̀láta ìlànà mọ̀túbà a gbọ́dọ̀ kírun míì mọ̀ àyàfọ̀rọ̀ ọ̀yọ̀ tí wọ́n gbé dúró yẹn ìdáhùn kí mo ti sọ̀láta fàlà sọ̀láta ìlànà mọ̀túbà tí wọ́n bá ti gbèrò dúró àgbọ̀dọ̀ yọná fílàmù irun ta láǹfààní àti kí òun náà lè tán gbé dúró yẹn sòtá bá yọná fílà kódà ká ti fẹ́ parí ẹ̀ lọ́dọ̀ títí wọn gbà pé ká ṣe kí ni ká jà pàápàá jùlọ torí pé ká má pàdánù Allahu akbar alákọ̀ọ́kọ́ sọ ọ̀rọ̀ àwọn afẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn wò lọ wájú wò lọ sẹ́yìn wọ́n ní bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti gbèrò dúró àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ kí lọ́fílà mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni wàlá tubtilu a'malakum ẹ má jẹ́ kí iṣẹ́ yín bàjẹ́ ṣùgbọ́n gbà míì iṣẹ́ máa ń nípọn ju iṣẹ́ lọ takbiratul ihram ó nípọn ju nọ́fìlà lọ tá a bá wò yẹn àfi nọ́fìlà lẹ̀ tó bá ti lè gbèrò dúró ká má bàa pàdánù Allahu akbar alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní gbogbo ìgbà tó bá jẹ́ wípé wọ́n ń ṣe ìkọ́ ọmọ wọn fẹ́ gbèrò dúró àwa rí i pé nọ́fìlà wa ó ti fẹ́ parí a sì lè bá ìrun ká fi òkú ẹyọ kan ká fi pẹ̀kú méjì ká fi pẹ̀yẹ méjì tí ó yé ká ṣe é ní fúfúyẹ́. so tàbá sì láǹfààní tó bá jẹ́ pásìkò yẹn wà kò ń ṣe pàṣẹ yan nọ́fìlà méjì fúfúyẹ́ o láàrin pọ́ńṣe kọ́ ọmọ kò sí bí ìyànjú fẹ́rẹ́ ni yan nọ́fìlà méjì bọ́n ó ti wà lórí ráfẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó sì yé ẹlẹ́ẹ̀kẹta nínú tí wọ́n ní ká tún mójútó òun ni wípé tí èèyàn bá ti ṣàkíyèsí wípé irun tí mo fẹ́ kí yìí pé irun tí mo fẹ́ kí yìí àsìkò tí wọ́n máa kí ó lè bá mi lórí nọ́fílà wọ́n ló da nọ́fílà èèyàn téèyàn bọ́ sọ́wọ́ ẹ̀yìn ó ti yé èèyàn fẹ́ mi yan nọ́fílà ó dẹ̀ rí pásìkò tó máa gbérun dúró ti wọlé má yàn ní sáfù wájú torí tó bá yàn ní sáfù wájú ó lè fi pa sáfù lára àwọn èèyàn ti kọ́ ti gbé kọ́ mọ̀ wọ́n ti gbérun dúró wọ́n ń kírun lọ ìwọ́n ṣẹ̀ sálámọ̀ kiri níbi tó ti fẹ́ ṣe sáfù yàn ní balance ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ti concentrate tó ti ń kírun lọ á padà di wípé tẹ̀síwìsì òun tí wọ́n ṣe yá kó wọnú ẹ̀ òun náà ní láti adjust ẹsẹ̀ kó lè bá ti tiẹ̀ ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí so ìwọ concentrate àwọn ẹlòmíín náà tún jẹ́ mọ́ concentrate làdọ́rọ̀rọ̀ wà làdìrọ̀rọ̀ má lè àwọn èèyàn lára má jẹ́ kọ́ ní ẹ lára láti ọ̀gbìnìmú náà wà láti ọ̀gbìnàmú má jẹ́ kọ́ ṣàbòsí sí ẹ ìwọ náà má ṣàbòsí so kọ́nà ọba kò fi wá ṣe kò dáadáa so irú bí kẹ bá dé yẹn ẹ má parí ẹ torí pé ẹ ti parí tán ẹ ti wà lórí rákà kejì wọn gbé ikọ̀ mọ́ débi pé a fẹ́ gbé irun dúró so kọ́nà ọba kí ó gbà níjọsìn fún wa.